نحمده ونستعينه ونستهديه ونشكره ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شريك له ولا نسى ولا نسى أهل الصبر لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا محمدا عبده ورسوله ما بعثه الله رحمة للعالمين هاديا مبشرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سار على نهجه إلى يوم تقفنا مع بعد عباد الله فإنه أوصيكم ونفسي ونفسي تقوى الله العلي العظيم القائل في محكم تنزيل إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يذكر قوم قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم وأنفسكم ولا تنابزوا بالألقاب استلزموا الفسوق بعد الإيمان وأن لم يكن فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اتبعوا كثيرا من الظن إن بعد ظن ولا تجسسوا ولا تنفعلكم بعدا يحب أن ينزل لنا ما في يديك ولا يسموه واتقوا الله إن الله تواب رحيم سورة الزراء الآية العاشرة الثانية عشرة عباد الله لقد سمى الظالمون الإخوة بينهم لقد سمى الظالمون الإخوة لما بينهم رابطة الدين والعقيدة ورابطة العقيدة أقوى رابط وبين رسول الله صلى الله عليه وسلم طريقا إلى القوم بما في القوة فقال عليه الصلاة والسلام إياكم وظن فإن أولنا قول حكيم ولا تحسدوا ولا تجسسوا ولا تنجسوا ولا تحافلوا ولا تراغبوا ولا تجاسروا وكونوا عباد الله إخوانا رواه البخاري روي عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال لا يحل للمسلم يسمع من أخيه كلمة يظن بها سوءا وهو يجد ما في شيء غير مفترى شوذ البخاري ابن بطال وقال عن ابن ابي طالب رضي الله عنه من اجمع الى اخيه مروه جميله ولا يسمعن في مقالات الرجال ومن أفنت علانيته فلا يستبعد في ذكر ربه أبدا عباد الله فإن العلماء صدقوا مصدقات في بيان الصفات المذمومة وكيفية معالجتها وذات الأسبان وكل مطلق من عبد مهين وهو رسول الله صلى الله عليه وسلم وقد اختصر عليه الصلاة والسلام وتناول قوله لا يؤمن أحدكم حتى يحب لأخي ما يحب لنفسه رواه البخاري وقال عليه الصلاة والسلام من أحب أن يحب النار ويدخل الجنة وإذا في من يكفر ويؤمن بالله واليوم الآخر وليأكل الناس الذي يحب أن يؤتى إليه رواه مسلم أخي مسلم ينبغي الناس إن فات إليهم وأن لا يهجر إلا في قلوبهم عليك فاعف عما ظلمت ألا تحب أن يعاملك الناس بحسن وبما أنت أهل ولا تقرن مسلما ولا تكذب واعملوا بالذي تحب أن يؤمنوك به بارك الله لكم في القرآن العظيم ونفعني الله وإياكم adúgbò fún ọlọ́run ọba ọba àlejò ọlá ọba tí ọkọ yẹ ní òwà pátá ọba tó yẹ pé òun ni abẹ̀rẹ̀ sí ní ọ̀tún kọjá kó má fi ní àtẹnum fún wa kó wá gbà fún wa kó fi àmà abẹ́rẹ́ sí mọ̀ tó ní àdúgbò ọba àlejò ọlá abẹ́rẹ́ ọ̀pọ̀ sáàni wọ̀tá àlẹ̀ sí mọ̀ tó ní ọlọ́run àti láti kọ́ ẹ̀kọ́ ọ̀ka wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló ń alùpùpù àti ìjọsìnkú ọ̀nà àtàrà ọ̀nà ògbó rẹ̀ ọ̀pọ̀ ní bọ́lá wọn bá ibi tí ọpẹ́ yìí ọlọ́wọ́n bá àlejò ọ̀la tí àwọn òṣìṣẹ́ gbé àwọn ọlọ́wọ́n bá yìí ní ọbẹ̀ lẹ́yìn àwọn àní olùrànlọ́wọ́ àwọn ọlọ́wọ́n bá àbí ọba tí àwọn ọdún tí à ń dúdọ́ fún ọba táwọn ọjà alábòójì ọba tí àwọn ọdún tó bá àbọ̀lọ́wọ́n bá wà sọ̀rọ̀ gbogbo ti jẹ́ abúlé ìlú wa ẹni yóò tọba àlejò ọlábàtà rẹ̀ òtútọ̀ òkú mi sí lọ́nà báyìí wọn bá wọn òkú jọ tó lórí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ kó mọ́lẹ̀ tọba wọn lọ́kọ̀ tẹ̀lé tó ń fi lọ́nà rẹ̀ ẹ̀tọ́ lọ́ba àlejò ọlábàtà ti gbẹ tó tó ojú ọ̀nà ló tó òkú tí o bá ní palo tí bí ọ̀rẹ́ tí ó fi mọ́lẹ̀ ẹ̀rí bí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n fi àjẹra wọn wọ́n lura wọn lọ́wọ́ ẹ̀sìn lè tó pa àmì àyíwá ń ra orí bí á nínú àmì ẹ̀yìn tí mi báyìí nínú ìpínlẹ̀ yìí tí mi báyìí ìmọ̀ ẹ ní ẹkú òdúró ìṣẹ̀ ìṣẹ̀ ńkọ́ ọ̀màlí wọ̀ wọ́n ń lọ sí òkùnkùn ní nítorí bọ́ọ̀kùnkùn dáadáa rẹ̀ wọ́n ní o gbèsè ìtọ́kọ́tọ́kà kíkò sí ọba àbí tọ́yẹ káàkiri lọ sí lóòlò àti ọlọ́run wa fún sójú ọba tí ò dúró ọba òní ẹni kéjì ọ̀kan ṣoṣo ni àti orúkà ni òbí mẹ́rin tó wí òbí aláàjọ ọ̀kan fún ọba tí àwọn òbí ó tẹ̀lé kí àdébò àmàhàmàdì sọ̀rọ̀ bá wọn àlẹ́ ìwọ̀sẹ́lẹ̀ àtiwájú wa ni àyànfẹ́ ọ̀kan wa ni ẹni ńlá wa ni olùdarí wa ni olùtọ́ni fọ́nẹ̀ wa ni mọ̀hàmàdì ló na àbọ̀lọ́ àdébò àmàhàmàdì ìjọba àbọ̀lọ́ kọ́lọ́ wọn àlejò ọ̀la wọn àmàlẹ́kì sí àtìkẹ́ fún ẹ̀tọ́ wọn bá gbé dìde ní àánú ìgbẹ́ ní gbogbo àgbáyé pátá lẹ́yìn ìmọ̀lẹ́ ní gbogbo ẹ̀dá olùkún ní òkùnú olùwá nítorọ olùsìlọ̀ fún nípa ìyọ́rọ̀ wọn bá ní ẹ̀sùn tó ti yọrọ̀ wọn adé gbogbo wọn ti sàlàyé gbogbo ọ̀nà ìṣẹ̀lẹ̀ tí ó tọ̀ tí ó fòfò ire ìjó fòfò ibú àti ìsàlàyé ẹ̀fọ́ wa ọlọ́pàá wà pẹ̀lú kí á fi kẹ̀kẹ́ wọn á lẹ́ àwọn ọlẹ́sẹ̀ kí kálukú tẹ̀lé àdòbí ní ọba àlá pẹ̀lú dáadáa lọ ní ọjọ́ àti ìgbé. Ẹ̀rú sọ́nà ọba dodo. Ìdẹ̀rú ọmọ àdọ́wọ̀ wa ní kọ́kọ́ àti ní gbangba. Ẹ̀jẹ̀ abẹ́ ọlọ́run kò ti gbọ́ àti bó ti yẹ. Ẹ̀jẹ̀ àmọ́ àti pé ìjẹ́ ọlọ́run òun náà ń lórí gbogbo kan pátá. Mo mọ̀ ọ́ sí, mo mọ̀ lè gbé, mo lè tí ọ̀pá ti bẹ̀rẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ ni wọ́n bá jẹ̀bi ìbẹ̀rù ọlọ́run bá òun náà ní àtìlẹ̀ ayíkáàtù ìbẹ̀rù ọlọ́run bá láti lò láàbò àti àwọn aya wa ìbẹ̀rù ọlọ́run bá láti lò láàbò àtàwọn ọmọdé wa ìbẹ̀rù ọlọ́run bá láàlò láàbò àti àwọn ọmọ wa ìbẹ̀rù ọlọ́run bá láàlò láàbò àtàwọn ọmọ wa gbogbo ibi tí a bá lè bá wa pátá ìbẹ̀rù ọlọ́run bá ìbá ti gbogbo òkú pàtàkì ọlọ́run bá àlejò láti fún ìyá rẹ̀ jẹ́ ìjọba ìfúnni lọ́nà èkó wá sí ọdẹ tí olùgbàgbọ́ òdodo ọkọ̀ ìyá gbogbo yẹn pátá bí àbáká àjọ ọdún mọ́ bí àwọn adúgbò yẹn ti wúrà àkọ́kọ́ yìí dídájúdájú gbogbo olùgbàgbọ́ òdodo ọmọ ìyá kan náà ní gbogbo wa jọ jẹ́ gbogbo alákọ̀ọ́kọ́ ní kí ọmọ ìyá àtìmọ́ kí ọmọ ìyá tó fi pàtàkì tó àtìmọ́ kí ọmọ ìyá.

bàtàkì wòlé báyìí ní àdúgbò ìtẹ́lẹ̀ ìtẹ́fẹ́ gbogbo àwọn ọ̀yá rẹ̀ pátápátá ọ̀tá ni wọ́n ṣe ti àwọn ìyáàmú apá olùdẹ̀rọ̀ díẹ̀ tí ọba máa yẹ kọ̀ọ̀ báyìí ló fi pé yòó tó ìrọ̀rùn torí mílíọ̀nù ẹ̀ bá ti kò láyé ìyàtúgbò kàlùkù. Fàlí ìfòfin jẹ́sẹ̀ ọ̀fàlí ìwòlùfẹ́ rẹ̀ tọ́lọ̀ ti fi àrẹ lórí. Àwọn ìtọ̀ tó máa wà láti ṣe mẹ́ olú dá máa bẹ̀rẹ̀ lórí. Àwọn ìtọ̀ tó máa bẹ̀rẹ̀ nínú mẹ́ àwọn tó máa bẹ̀rẹ̀ lórí àwọn tó padà jáde nínú ti bẹ́ẹ̀ lóṣù yìí mẹ́. Ọmọ ìyá tó wáyé pé yìí wá láàyè tàbí kò gbọdọ̀ láàyè ọmọ ìyá tá a gbọdọ̀ tó pọ̀ òkú wa kò sí ìjà ìjà ọmọ ìyá ìjà ayẹyẹ wá ní lóṣù tá a wà yìí. Mo ní pé ìbànújẹ́ lónìí tí ọkàn ní ìrìnrìn tó ṣe pé ẹ̀kú wọlé wọ́n ti di ìkáàlọ́ yìí. Ìbànújẹ́ wa ń ta gbogbo ọkàn tí ó máa tàgbà orí kòkò. Òun náà ti di ọmọ ìyá ẹ̀ ní ìjà lónìí. Òun náà ni ọmọ ìyá ìsìláàmù ṣe dà lónìí. Wọ́n jẹ́ kíkéré ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá àlùkálókù. Ọmọ ìyá ìsìláàmù ìdí ọ̀fẹ́ sí wọn. Ìfẹ́ táwọn mùsùlùmí àti mára wọn lò láti wá láwùjọ mùsùlùmí lónìí. Mùsùlùmí ni wọ́n ó bá ní wọ́n máa bí àná mùsùlùmí. Ẹni tí wọ́n ń sọ ẹni mùsùlùmí wọ́n máa lọ fẹ́ ẹ̀sìn àwọn ọ̀pá pọ̀ ilẹ̀ tó wọlé. Mùsùlùmí ni o mùsùlùmí kẹta máa gbé ẹ̀sìn àwọn ọ̀pá pọ̀. Bàbá wa á bèrè pé àlẹ́ ìfúnlẹ̀ ọlọ́run rẹ̀ àlejò ìrọ̀lọ́wọ́ rẹ̀ ti yí wàhálà ìrọ̀lọ́wọ́ sọ̀kalẹ̀ fún yí ìlànà ìrọ̀lọ́wọ́ fi ẹ̀jẹ̀ lé ìjọba tí wọn bá lọ ìdílé àwọn ìhàwà ìfẹ́ lórí ìfẹ́ títún ní yẹlẹyẹlẹ lónìí ìfẹ́ ló ní yẹlẹ ní ìfẹ́ olórí ìfẹ́ ló ní yẹlẹ ní ìfẹ́ owó ìfẹ́ ní yẹlẹ wá pẹpẹ káàkiri. ìlú wa ti fi yẹlẹyẹlẹ lónìí ọlọ́run wà láyà fún pọ̀tẹ̀sẹ́lú pọ̀tẹ̀lẹ̀ kábà ilé lọ́wọ́. ọlọ́run yẹn wọ́n o káàkiri àti ẹni wọ́n kí wọ́n bá òṣèlú lónìí ẹni tó ń fún àtẹ̀lé láti tọ́lọ́ wọn bá sọ olóògùn yẹn bá ti yẹlẹ yẹlẹ bàbá ọba àlọ́mọ ìjọwọ́ ọba tó sọ̀rọ̀ ọba tó sọ̀rọ̀ sọ òun ló sọ̀rọ̀ yẹn títí ẹ bá ti ti yẹlẹ yẹlẹ agbára ọlọ́mọ ìlọ́wọ́ fẹ́ràn wà lọ́mọ alólòdì yóò mọ̀ wá bá yẹn wípé bí kùkùrù ti pọ̀ tó ọwọ́ ní àjọ ìbánisọ̀rọ̀ sọ pé pọ̀ tó ṣùgbọ́n kíkọ́ yìí kíkọ́ ọ̀pọ̀lọ́ ti wá sí kádàrá lọ́jọ́ ní apọ̀lọ́dọ̀ kíkọ́ wọn wá sábàbí èwo ti àwọn ìdí àti ẹbí ṣẹlẹ̀ lóde káàkiri àgbáyé mùsùlùmí kí lọ́ọ́ fà á èkùtì ọlọ́run wọn ti rà á ìdí yẹlẹyẹlẹ ni èyí ò ṣe jẹ́ ìwò òṣèlú ìmá kákẹ́ lọ ènìyàn àgbàkejì lọ àwọn tó yẹ kó fún wa kó fún wa o. ìtọ́ ẹ̀ máa ń sọ báyìí láàrin ara wa ó ká ló pẹ́pọ̀ ẹ̀ lọ́wọ́ ni bẹ́ẹ̀ sì rán ọba àlejò ọlákòókò yìí ó ní báyìí àkọwé nígbà tó gbogbo yìí láàrin gbogbo adébẹ́ máa kọ́ra yín bẹ́ẹ̀ ṣe kọ́ra yín kò sí bí àti yóò fi kí báyìí àkọwé ara yín yín àwọn tí èyí ti mùsùlùmí yà á lè fi bàbá fún ìjà àlà o èyí á lè bá àlè wá ní o wá ọ̀bẹ̀ yẹn lọ láàrin ọ̀rọ̀ wa àtọ̀rọ̀ wa lọ́wọ́ wa ti aláàbò dà pẹ̀lú ọlọ́wọ́ wa mú pẹ̀lú ọlọ́wọ́ tó bá wà nìyẹn فإننا وإنك رفع علينا للمسلمين كل واحد كان المسلمين bí mùsùlùmí bá sálámà lọ lórí kò sí dáhùn kò ní dáhùn rárá ẹ̀ lè lẹ́ ìlà àwọn àgbàdì ọ̀rọ̀ náà máa ń sọ yìí máa ń bẹ́ẹ̀ ní àwọn ìkọ̀ wọ́n ti kò lọ́ àlà aláàbò bá ń sọ yìí. ìjọba ya mùsùlùmí kò ní dúró láì ní bẹ̀rù ọlọ́run tí ọba ti bẹ̀rù ọlọ́run yóò máa tẹ ìsìláàmù ró yóò máa tẹ ìsìláà wọn yóò dìrò pé òun fàwọn èèyàn sójú ọ̀nà ìsìn ọlọ́run torí pé ọlọ́run ọba àdékè ọlá ó ya ayọ̀ lẹ̀ ní àmọ́nù olúwa ni mo pẹ̀lú òdodo ìjọ ọ̀kan ọgbọ́dọ̀ sí ìjọ ọ̀kan sáwádà àtàyẹ̀kùnù ọ̀yẹ̀rọ̀ nínú ó é ṣe pẹ́pẹ́ àwọn tẹ́ẹ̀dì ń sáwádà tẹ́ẹ̀dì ń ti ẹ̀yà yìí wọ́n lò rí wọ́n lọ ẹ̀wọ́ ayà yìí torí pé ọlọ́run ọba tó sọ pé a gbọ́dọ̀ ti ọmọ ìyá ọmọ ìyá ìsìn ọwọ́ á ní ọmọ ìyá ìsìn ọlọ́run ní amójútó ọba tó wá ní amójútó ọmọ ìyá ìsìn ọwọ́ á fẹ́ ààyè ń inú àwọn ọ̀nà wa ni kíni asúkúrìyà ìmọ̀ abúlé ní ti ẹ̀yẹ. ìmọ̀ abúlé ní ti ẹ̀yẹ ọ̀nà kan ni tí máa ń jẹ́ kí ààyè kó wáyé láàrin mùsùlùmí síra wọn. ọ̀nà kan ni tí èyí jẹ́ kí mùsùlùmí ó gbọ́ra wọn yé. ọ̀nà kan ni tí máa ń sábà bí sí mùsùlùmí tí máa ń tẹ̀yìn síra wọn. ọlọ́run wa ń la ẹ̀ sọ̀rọ̀ kọ́rọ́ ní nǹkan omi ìjọ kan láti jọ omi ìṣẹ̀yẹ wà láàrin sáà nígbà ọlọ́run bá jìnnà aláìsọ̀rọ̀ tán ó tún wá dá àwọn obìnrin pè lọ́sọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ fira wọn sí ẹ̀yẹ ẹ̀wò gan. ọlọ́run mú wá já pé gbogbo ẹ̀yin ìjọ pátá ìjọ ọ̀kan lábìjọ ọ̀kan sí ẹ̀yẹ bẹ́ẹ̀ ni àwọn obìnrin tí wọ́n gbọ́dọ̀ fi àwọn obìnrin sí sí ẹ̀yẹ òun yẹn ọlọ́run ẹ má tura yín lọ́la jẹ́ kálá o ẹ má fura yín bad name ó kọ́ bú ọlọ́run ẹ má tura yín wàlẹ́ àtàná ẹ bá yìí àwọn àwọn ti tura yín wàlẹ́ sọ tí èyí pé ká máa yọ ara yóò lọ́la ẹ má olúwa níbi ìsìláyé ti mọ̀ wò àwọn bàbá ń gbẹjọ́ o. Ìrìn àwọn ọkùnrin ayé ló wọ ọdún àlùkò túùkù bá àdá yìí máa. Ọlọ́run fún àpò kí lọ́sẹ̀ ìpàtẹ́sílẹ̀ ìgbọ́lọ́pọ̀ ẹ̀wù kẹ̀ráì. Ẹ̀wù kan ọba tó fún ọ̀dọ́ ní sọ̀rọ̀ yìí lónìí àìmọ́ yóò kó síbi ìjọ mùsùlùmí fúnra wọn lónìí àìmọ́ yóò kó ìra bí ti dìbẹ́ ní ara wọn débi pé àwọn kìnìún lè àwọn àrùn lè wọ́n tó wá ṣe ọ̀sán máa wá fi ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n tó àwọn tó wá ṣe kéde lọ́wọ́ méjì ni wọ́n ní ibi tí wọ́n máa ń tó fún méjì àwọn tí wọ́n bá ń lágbára àwọn tó bá wọ́ kí wọ́n nígbà tí tó lọ́wọ́ pé ọba tó wà nù tó yẹ sáà ti láti fún e àwọn ọjà ìyá àwọn náà ọkọ máa dín mi. nígbà tí àgbà ọkọ tí lọ́dọ̀ àwọn àlẹ́bí yà tẹ́ àwọn náà ti kíló àwọn ọkọ àwọn ọkọ máa dín mi. títọ́ ìṣẹ́ àwọn wá ń dín mi lọ́wọ́ bí àlẹ́bí yà bá dé àlẹ́bí ò pé àwọn ọlẹ́yìn ṣàbí níbi kíló ní dín mi lọ́wọ́. wọ́n ń sáré ní oṣù pẹ̀lú ọmọ ẹlẹ́yìn tẹ̀lé kẹta bára wọn báyọ̀ àlejò àmàkánná ìgbọ́n wà fún àdìbà òkú ẹ̀ lọ́mọlẹ́yìn ẹ̀jẹ̀ ọkùnrin àìgbà Muhammad sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sẹ́lá. Orí agbọ́n ni wọ́n ti rì. Ìgbọ́n wọn láti rọ́ṣọ́ lọ, ó ní kí bá sọ̀rọ̀ pẹ́. Tẹ wá sọ̀rọ̀ nípa tó bá lè fi sọ ẹ̀kọ́ pé ìmọ̀ títí láàkáyè ní nọ́mbà tí mo sọ ni. Tí mo ní orí ti bá sọ̀rọ̀ pẹ́. Ó wà ní wọ́n á ta kàdébìtì ọ̀gbọ́n wà lẹ́sọ̀lá, ó ń ta ní bíbẹ́ ń wà fún àyíká ó ń ẹ̀dùn tó ń lẹ̀ yẹn o torí tí wọ́n wà tó fi mọ́ ń lẹ̀ káwọn bá ní apá ni o káwọn bá máa ní apá káyé wà lọ́sàn gbogbo torí pé ìṣẹ̀lẹ̀ lè bí ọ̀gọ̀rọ̀ fún apá wa ìṣẹ̀lẹ̀ lè bí ọ̀gọ̀rọ̀ fún apá wa ìṣẹ̀lẹ̀ apá wa ti wá dé lórí àwọn àṣẹlá lè bí lọ ìkẹ́sí ló mú dáńtẹ̀ torí pé ìyapa tí máa ń ṣẹlẹ̀ nínú àgbọ́yé báyọ̀ tẹ́lẹ̀sùn là ń ní dífẹ́ǹsì lé lórí àti nítorí ẹ̀ ká máa jà á máa pàdé ìjà ara wa torí pé ọ̀rọ̀ bá ti ìjànà gbọ́dọ̀ ọ̀tọ̀ ẹ̀jẹ̀ máa ń bì nítorí àti ìfọ̀mọ́ àwọn àlùwọ̀ tẹ́lẹ̀ fún tọ́mọ àwọn ọ̀dọ́ ara rẹ̀ pé ìwádìí yìí o bàdúkù ẹ̀gbọ́n nìkẹ́ sí ìwádìí yìí o ẹ̀gbọ́n kí n yóò àti bàdúkù ẹ̀gbọ́n nìkẹ́ sí yìí o àwọn bàbá ti kò wọ́n yàn àjò wọ́n lọ sílẹ̀ mo ní àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀rọ yìí ẹ̀rù bí wọ́n tí wọ́n ti dàpọ̀ lọ́wọ́ àtàlẹ́bí rẹ̀ àlejò wa lẹ́yìn wọn pa mọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ ní gbòòlù àwọn kan wọ́n lẹ́rú torí bá lẹ́yìn ti òkè òkú ti parí àlejò rẹ̀ wá ti ní bí alùpàdé lọ́gbà àzáàd ọlọ́wọ́ àti àtẹ́bí òkú òde balùwẹ̀ nígbà tí olùwà pàṣẹ wọ́n ló ti lówó àwọn àlẹ́kà tẹ̀lé tó wá sí àwọn ọ̀tọ̀ ìgbé lọ́yà ẹ̀tọ́ àbáyé ilé ìbànúkọ ẹ̀dọ̀ ni máa lọ. ìwọ́n á sí ilé òní ìbẹ̀rẹ̀ lọ ni wọ́n lọ àtúntò wọ́n sì wá abẹ́ tó ilẹ̀ sùn kò ní bẹ̀rẹ̀. àpò àwọn òbí ti ìgbà ìkápẹ́ lọ kí wọ́n á sí ìgbọ́ pàdé òbí pé ọkẹ́ ká ni. àwọn ọ̀pẹ̀ ní rárá ní tó kọ́

àwọn náà wọ́n gbọ́dọ̀ kíwọ́n àtàwọn ohun tí ti ní àdéhùn táwọn lọ nígbà àwọn ti níbi kíkọ́ ká ló ń gbé àdéhùn sí o àdéhùn ògbọ́n ẹ̀ṣẹ̀ ká ní wọn. torí pé àkórí tí wọ́n pé inú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó yẹ kí wọ́n tẹ̀ kí wọ́n pọ́ inú ọdún yìí o wọ́n ti jẹ́. àwọn tó wá sí ìlú náà àwọn tó sí ìlú náà wọ́n bára wọn jà. torí pé kí ni ìtò kálukú gbọ́ yé ọ̀rọ̀ tọ́tọ̀ọ̀tọ̀. Nígbà wípé yóò gbọ́rọ̀, àkọ́yè rò ní ìdìbò ìdìbò ẹni tó sọ ẹni tó mọ̀ ẹni tó kún láti orí tù lọ. Àpẹẹrẹ ni ọwọ́ ní tù lọ, ó ní jẹ́ kí application ọ̀rọ̀ ló yàtọ̀ pọ̀. Bíkẹ́ ti ẹ̀kọ́, ọ̀wá ní dá ọ̀tá lè, kò sì ní lóṣù sí ẹlẹ́yẹlẹ́. Ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ tẹ̀síwájú náà rẹ̀. Ọlọ́run ni ẹni tí ọ̀rọ̀ wá tún bá mi yí, níbi ká máa ní sáwádà kẹ́mà fún ẹni ló kọ́kọ́ bọ́ alábòsí ni wọn o ọlọ́pàá tó pẹ̀lú ìlàgbọ́ òdodo ẹ̀jìnlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àbájá àbájábàjá la rí nínú pẹ̀lú máa ń fà ìjọ mùsùlùmí máa ń bí yẹlẹyẹlẹ bí o káàmà rògbò síra wa káàmà ajáka rògbò síra wa gbọ́dọ̀ àwọn tó wù ú gbogbo òun gbé wọn sí ẹ̀jọ́ rẹ̀ tó wọ́n lówó oríṣiríṣiríṣiríṣi àwọn àbá àwọn ọ̀rọ̀ gbọ́rọ̀ ọlọ́run ní ìyẹn bá lọ́gbọ́ i. àbátàbátẹ́ yẹn ẹ̀sẹ̀ ni máa ń jẹ́ o wọ́n láti ẹ̀sẹ̀ sí náà tó o. ẹ má máa fún sílẹ̀ ara yín káàkiri mọ́ ayàwó náà nìyẹn. ọlọ́run ti ẹ má máa sílẹ̀ ara yín káàkiri. orí sílẹ̀ ara yín kí yóò ọ̀tá ni ó bì ọmọ ìfẹ́ pàápàá òní jí mọ́ ìfẹ́ ìdìbò ìdìbò òní jí ọlọ́run wà láì fẹ́ òkà àlékún bá a lọ. ẹ má máa sọ rárá nílẹ̀ ìgbọ́. ewu tó lè bá ọkọ̀ yẹn wá jẹ́ lọ́rọ̀ bá tàbí wà ní. bàbá tí wọ́n mọ àwọn ọ̀fẹ́ yẹn á sì tó mọ̀ máa yí rè. ọlọ́run bá wá ní ayọ̀ lẹ́kọ̀ọ́ àdúgbò àyà àpọ̀lẹ́ àti ìlẹ̀ ìgbà. nínú ẹ̀yìn ọ̀gá yìí sì ètò kọ́ máa ṣe ọmọ ìyá rẹ̀ kọ́ máa ṣe é kọ́ máa ṣe òkú kékeré rẹ̀ kí ọmọ ìyá rẹ̀ kúkú kalẹ̀ kó sì máa ṣe é. ọlọ́run pọ̀ bí àtúntà máa sọ ara wa lẹ́yìn máa ọmọ ìyá nígbà àtọ̀ àbàtẹ tó lù bèbè rẹ̀ ó wá lọ kàn bẹ́ẹ̀ káni wá ní ó di àyẹ̀ wò nígbà ó di àkú ó di àyẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ àdúgbò mi ń sọ̀rọ̀ láti rí ní ara rẹ̀ wá ìyẹn pẹ̀lú ọ̀rọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ni wọ́n á rí òkú kẹ́tẹ́kẹ́tẹ́ yìí á a bẹ́ẹ̀ òkú kẹ́tẹ́kẹ́tẹ́ wà lélẹ́ yìí èyí tẹ̀ wá sọ yẹn ó kù òkú kẹ́tẹ́kẹ́tẹ́ fún wá jẹ lọ. ya ilé yìí yẹn kó máa jẹ òkú kẹ́tẹ́kẹ́tẹ́ yìí lọ. ẹ wá wò ó ọmọ ìyá wọ̀ kó lè a ti pè fún wa a agbára wa lé ní yẹ̀yẹ́ afọ́fọ́ àkóyè ara wa fà á ya afọ́ ìtọ́lọ́ gbé wọ̀ wá àtùpọ̀ á ya àwa tako kábọ̀ àlá wa nígbà tá a sọ ara lè tẹ̀lé fẹ́ àwọn ọ̀tá lè wá lọ pé adọ́rẹ̀ ni ẹ fẹ́ yìí àti wọ́n ti ẹgbẹ́ ní ẹ̀yà àkọ́lé ẹ̀ wọ́n ti ẹgbẹ́ fẹ́lẹ́ ẹgbẹ́ mú bẹ́ẹ̀ ni ẹ̀ ń kó pépé kẹ́lẹ́ ni wọ́n lọ sí wọn ọ̀pá kọ́ tóbi bẹ́ẹ̀. إن هذه أمتكم أمة واحدة ọlọ́run dájá mi lọ ìjọ ìjọ wàhálà àkókò èdè náà dọ́wọ́ ọba yìí bá àbójú èdè náà máa ti o ayé ẹni òkè mú wọn níbo náà kò sí lọ́wọ́ àgbọ̀lọ́ ayé àyè kọjá tí ọlọ́wọ́ ọba àti ìjọlá ó pè wá sáfì lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ̀ káàdì mọ̀ pé àwọn ọ̀rọ̀ kò yẹ bẹ́ẹ̀ ni alẹ́ bí wọn máa ń pẹ̀lú ọlọ́wọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìrù èyí jẹ́ kí ìjọba ìyá ó tó rere odò rè nínú ọ̀rọ̀ kan àlejò sọ́lá ó ní ẹ ṣọ́ra nípa àbárídájú ara yìí o ẹ ṣọ́ra nípa ìròkúrò síra yín oníkẹ́ ìròkúrò yìí á sọ̀rọ̀ àyè á àdàmáró nínú wọ́n ní wọ́n pé kí ó lẹ́nu wọ́n ní wọ́n ní ní gbogbo gbà wọ́n ní wọ́n ní lọ́ọ́ jàmbá ní bẹ́ẹ̀ ẹni tó wá ní ìwò lórúkọ ni bí ìdàgbọ̀ kọ́ ọ̀la ẹni máa bá kẹjẹ ni ẹni tó ra nípa ní máa rò kó o àti kí ni ẹ má fi bílẹ̀ ara yín ẹ má sọ fún ti ara yín wọ̀ látàlẹ̀ ẹ̀já ṣu ẹ má wá lọ olúwọ̀ ìjà o ẹ wá ìfún tàlẹ̀ ẹ̀já ṣu òun ni pé ẹnìkẹ́ ń tajà ìwọ ọ̀rajà o ọwọ́ àtọ̀ bẹ̀rẹ̀ á èlò alẹ́ ń ta sọ yìí ọlọ́pàá ti tẹ́ wọ yìí o tí wọ́n fẹ́ nà lọ bá kan tí wọ́n fẹ́ nà àtẹ̀yẹ ọjà bẹ́ẹ̀ o. àwọn ìlú wọn kọjá bẹ́ẹ̀ kò sí ìgbẹ́gbẹ́ ní tí wọ́n fẹ́ nà àyíká jù mí. àlejò ni máa ti bẹ̀ lọ wọ̀ láàbà nàìjíríà ṣu gbogbo ẹ̀yìn olówó wọ́n ti àbá lọ́pọ̀ ọdún yìí. ìwọ́n tó ń jàmbá fún ẹ tẹ́lẹ̀ òkú àwọn àmì ìgbà tó wá ti di alákàtún lọ́wọ́ ó tún máa wá sọ pé káàkiri ilé ìgbà tí ní ìdírí à ilé ìgbọ̀dà jẹ́ o ojúdéwó adéjúmọ̀lá àtàlẹ̀ ìjà sùn ẹ̀ka tẹ̀lé ẹ̀kọ́ ẹ̀dùn kálukú ọ̀tajà ẹ̀kọ́ ti tẹ̀ lọ wọ́n tẹ̀lé kọ́ láti jèrè èrè tó máa tó fà fúlọ́rọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ làbá náà ló fi àtọ̀tọ̀ síra wọn ìyẹ́lẹ̀ máa tajà fún òde ọkọ̀ bá parí ọ̀rọ̀ má tó bẹ̀rẹ̀ rárá owó ọjà àlejò wa wọ̀ lára àgbàdì ẹ má máa tẹ̀yìn ara yín mọ́ ìdí máa bọ̀ bọ̀yá tẹ́lẹ̀ yìí o àwọn kẹ̀kẹ́ máa bọ̀ bọ̀yá tẹ́lẹ̀ àti níta yẹ wọ̀ látàrà wọ́n ẹ má máa rú ara yín mọ́ wọ̀ látàrà gáwó má tẹ̀lé yìí sí ẹ má máa tẹ̀yìn ara yín mọ́ ẹ má máa fara yín sọ̀tà mọ́ wọ́n fún wọn àyíká ìdáwọ́ ìwà rẹ̀ gbogbo yìí ẹ ti tẹ́lú sí ọlọ́pàá ẹwọ ẹgbẹ́ ọ̀sùn ọlọ́pàá máa jà á lè wá sọ yìí síbẹ̀ ló ti rí síbẹ̀ àwùjọ mùsùlùmí ṣe rí lónìí ọmọ ìyá títí jọ ń gbé kulé ọmọ ìyá ẹbí ọmọ ìyá ẹbí síbẹ̀ síbẹ̀ yàrá pọ̀ ọmọ ìyá títí jọ ń gbé àdúgbò ọmọ kẹkẹ ra wọn wọ́n ń pàdé mọ́sálásí wọ́n ń pèlè kára wọn inú mọ́sí lóko síra wọn oríṣiríṣiríṣiríṣi àti ìfú àbáṣeèsì gbèsè túmọ̀ gbọ́dọ̀ sọ fún wa níbi ìsọfọ́fẹ́lá nínú àtẹ̀dókùn ẹ̀ kí ìdòlùbà tó lọ́lọ́ káta yọ̀hí padà sí máa yọ̀hí kúrò láti tó tẹ́tí tó ń pẹ́ fún ara rẹ lọ́sà ọmọdé rẹ̀. ẹ̀dá tó lọ ẹ̀dá fúnra wa ní o ọlọ́run tẹ́ fún ọ̀kan wa ní o bá a lọ́wọ́ lọ́wọ́ láti tó bá a lọ́wọ́ rí wọ́n ń bá والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه وكل من سار على منهج السبيل إلى يوم أما بعد عباد الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم بكم كنتم فعلها بين قلوبكم وأحبابكم والإخوان وكنوا على شفاعة من النار أحسن قدر منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون واعلم أن خير الكلام كلام الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرجو الله وبارك فيك. أقول لك يا أخي محمد صلى الله عليه وسلم قال الله يجعلكم على خلفك يا أخي àwọn aráyé àmọ́lẹ́yìn tí ẹ bá wọlé pẹ̀lú ẹ̀ka ìṣe ọba àlá pẹ̀lú dáadáa ń lọ bí ọjọ́ àti ìgbé ẹ̀yẹ ń tọ́lá pàdúró ọ̀rọ̀ nípa jíjẹ́ òkú àti ìdíjà àlùkù àti ìsìlájíjà ìṣe ọmọ ọ̀yá ẹ̀sìn mẹ́la fíẹ́wò ìṣe ọmọ ọ̀yá ẹ̀sìn kó máa fi gbogbo ìṣe ọmọ ọ̀yá ẹ̀sìn ó ń tò wá sí ìṣe ọ̀kan tuntun ìṣe ọmọ ọ̀yá ẹ̀sìn ń tò wá sí pé ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́tọ́ ní ká ló tiẹ̀ láàrin ara wa. ìjọba ọ̀yá ẹ̀sìn ó ń pè wá gbogbo oníṣẹ́ tán mi sí orí òjò láti jáde. bí ẹ bá wá lẹ́ sí ọmọ ọ̀yá ẹ̀sìn èyí ó rí láàrin ara ẹni lórí rẹ̀ sí òjò. torí pọ̀ ọ̀rọ̀ gbogbo wọn jẹ́ o ọlọ́run ọ̀sẹ̀ wọn bàkan náà. ọlọ́run ó tọ́ta wa lẹ́ni tí ó máa lábàradà síra wa ni bí ẹ bá lẹ́ sí ọmọ ọ̀yá àìmọye ìgbà tó kojú bò ó yóò máa orúkọ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ni yóò máa rí yóò tún fẹ́ sí òye lápẹjúwe bí ẹ bá wà ní pẹ̀lẹ́ bí ìjọba ẹ pẹ̀lẹ́ bí ó dà o àìmọ̀ ìgbà tí ó máa di o orí tí àwọn ọ̀gá ń bẹ ní wọn ọlọ́run dá wọn fẹ́ ìdíbà wọn ti pẹ̀lẹ́ bí wọn fẹ́ ó ń dàrú àwọn máa wà ní wọn. Gbogbo ẹ̀dá wọn wá ní bẹ́ẹ̀ ọ̀lẹ́ tí máa dojú lé o. Àfi àwọn ọ̀gá tí wọ́n máa ní sùúrù tí wọ́n máa ní mọ́rájà tí ó máa látẹ̀mọ́ra àwọn iná lọ́wọ́ máa wá tó ẹni tó náà wọlé ìyọ̀bá tí wọ́n wá ọ̀lẹ́ni máa ń bí ọ̀lẹ́ni máa ń lò tòun ti gbé níbi gbọ́dọ̀ ti ta ẹni ọlọ́kọ̀jà rẹ̀ bá rẹ̀ bá rẹ̀ ní fẹ́ láti fèrò àfi tètè ní ẹ̀fọ́ ayé bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ tó tó. Sábà wá ní ìjọba ìyẹn tó ti gbogbo ìjọba ìyẹn tí tó lè nà wá lọ́wọ́ lórí ìjọba ìyẹn wa. òun bá fi bẹnu rẹ ìgbowó ọkọlá sí òdodo sábà tó kọlá sí òdodo lóòrùn nǹkan láti ya àwọn tí wọn ní kúrẹ́sì láàrin ara wa á lè pàmì sí ara wa ó ní pípa tó lọ́kọ̀ bá ní tó lọ́kọ̀ bá ní gbogbo ẹ̀kọ́ ní gbogbo ìgbàgbà tó wà láàkàkà bá láyàkà sókè níbi ìbẹ̀rù ọkọ̀ nígbà àlejò ìka títí láàyè sókè ẹgbẹ́ ìdí máa wọ́n wà sókè àlàkàkì lè láàyè ọ̀gbìn àlàyé kò bára mọ́jà. bẹ́ẹ̀ ló ti di àwọn oṣù pọ̀ pẹ́pẹ́ báyìí tí ó sì dá wàhálà alẹ́ láàrin káwọn ìlú ara rẹ̀ bẹ́ẹ̀ làwọn àyíkọ́ wa sí àpọ̀ pẹ́ pé oríṣi wọ́n ní àwọn ìyàtọ̀ láwọn àárín gan. ìyàtọ̀ tọ́mọ yìí kò tó ọ̀dọ̀ tààrà wọn. ọlọ́run bá wá ní yorùbá tó lò ní ẹgbẹ́ ọlọ́run pàápàá òtítọ́ àti òṣèré. ẹ gbọ́dọ̀ kó àtìlẹ́kùn ẹ wá ilé ẹsùn mọ́ ẹ̀sìn ọlọ́run lápapọ̀ ẹ má fi yẹlẹyẹlẹ wọ̀lẹ́ àtàkà wọ́ọ̀kù ọlọ́run ẹ má fi yẹlẹyẹlẹ o ẹ má nígbà tí àlejò ti ṣe lùpọ̀ sí náà ìrìn méjì péré ti ṣe lùpọ̀ sí náà ábúrò dàbí áwò wọ́n dàbí bàbá pé yorùbá àtàwùsá bẹ́ẹ̀ méjèèjì ọ̀tá ọ̀tá ńláńlá ni wọ́n lè sára ń ti ara wọn iná àgbẹ̀tò ọlọ́run ọba wa bí ti lọ́wọ́ lọ́rẹ̀ẹ́. yíwá sí náà lórúkọ ìjẹ́bùsùn tí wá orí àwòsàn àti àtúrọ̀dù tọ́ta lánàá. Wọ́n wá ń kí ìdíje ayé pẹ̀lẹ́fẹ̀ tù Ọwọ́ àtẹ̀gbà tí wọ́n tọ́ta láàrin wọn Bẹ́ẹ̀ náà ni ẹ̀wọ́n àti láti rẹ̀. Ìlú bá pàdé ara wọn máa ń Àwọn ọmọdé ọmọ àwọn ọmọdé sọ ah, àwọn àlọ́ pẹ̀lú orí tí ilé náà pàdé tí ọ̀rá fún àwọn aláwọ̀sọ ìgbà tó fẹ́ kú kúrò ní wọn. mi ò ní nígbà wọn kí ẹ tẹ̀sán ló fi kíló pẹ̀lú wọn tó láwọn ti tẹ̀sán lórí pé àwọn pa ọkọ̀ àwọn ti tẹ̀lé ẹ̀jẹ̀ àwọn ti tẹ̀lé ẹ̀ bá bàá lóṣèlú ọmọ ọkọ̀ àti wọn àpapọ̀. bí wọ́n papọ̀ olóró ọ̀kan rẹ̀ ilé fún rẹ̀ onímọ̀ rẹ̀ gbàgbọ́ àwọn pọ̀ á lè tètè wó o. Mùsùlùmí yẹn la gbọ́dọ̀ wá gbàgbé. Ìsìláàmù yẹn la gbọ́dọ̀ gbàgbé. Ìsìláàmù yẹn la gbọ́dọ̀ gbàgbé. Ó ká kú ní ọmọ wa fún àìsí títí tí wọ́n rẹ̀ bá ní láàyè. Orí ìláàyè ìgbàgbọ́ ìṣòro fún wa. Bí wọ́n ní láàyè, a máa wá ìṣọ̀ká wa. Ẹgbẹ́ fẹ́ni tó lẹ́sìn ní ní àpè ní ẹ̀jẹ̀ àpò. Orí tó bá lùkú wájú gbọ́dọ̀ ọlọ́run àgbórí kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni ìta àtúná alẹ́ yóò dá lójú wa. Kérésì jọ ènìyàn. Ìwọ́n ti pé ẹni tí ọ̀gá aládùúgbò wá dá nìkan lónìí. Ìka tó ké lórí ẹni ti da alójú rẹ̀. Ṣùgbọ́n tó wọ́n ọba àdékọ́lá bá ní sáà pẹ̀lú kọ́ òfin ẹni tó mẹ́sì Bàbá tí wọ́n rò pé ẹ̀kọ́ mẹ́sì ọlọ́run láti ní ájé gan ní èsì pẹ̀pẹ̀ ẹ̀rú ni ẹ̀rù pé àní máa tó Ẹgbẹ́ wa fẹ́ fún ẹ̀mí yẹn ló ń pè pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kọ́lá mi ló sọ pé kí wọ́n ṣe ikú bí ẹ̀ka àtúntò tí ó sọ̀rọ̀ yìí kò ní gbàgbà lọ. Àti pé ìsúnmí ti tẹ̀sẹ̀ fún wa. Òbí pé kí jẹ́ lóbi sí omi òjò láàrin ara wa. Agbọ́dọ̀ wọ́n ti báwo láti fi ó jẹ. Agbọ́dọ̀ ṣe olùdí ara wa ìfẹ́ ọjọ́ ìfẹ́. Orí pé àdéhùn ọ̀gá ọ̀rọ̀ fẹ́ràn, ó lè rí àlejò ẹ̀sẹ̀ ti di ara ní o agbọ́dọ̀ ti di ara ọ́ ṣẹ́dẹ́dẹ́ torí pé ìdíje yóò jẹ́ àti ìyá kan nígbà tí mùsùlùmí kírun ẹ̀dọ́ ara ìlú òdòdó lẹ́yìn àwọn eléyìí kí ló ní àwọn ẹ̀sìn mùsùlùmí àjọ tó lọ́nà àdìkan náà òun sì ní ìrírí ilẹ̀ máa bá pàdé láwùjọ wá sí yẹlẹyẹlẹ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí yẹlẹyẹlẹ ọ̀yẹ̀ká tí ó gbọ́ ọ̀dẹ̀ ọ̀kan ó gbọ́ ọ̀dẹ̀ ọ̀kan yìí ojú ọ̀nà òdodo ojú ọ̀nà tó tọ́ ẹjẹ́ ká wù àwọn àǹtọ́ fẹ́ẹ́ kí àwọn ọba nípa Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ sílẹ̀ àtàwọn ọmọ ọdún nígbàdí àwọn ọmọ ọba wọn lálejò ìgbà tí wọ́n jẹ́ ipé wọ́n ń ra wọn nípa ọmọ ti yá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo ikú ọmọ ìyá kẹlẹ́ yìí wọ́n máa tẹ́ wọn yá ṣé ti pé ìgbẹ́ ìgbẹ́ tí wọ́n láàrin ara wọn ní wọ́n á mú ọmọ ìyá fẹ́ẹ́ kẹlẹ̀ èyí tó bá ti pẹ́ náà níbi tẹ̀bá rẹ̀ lọ́pọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́. Wọ́n dúkìá yóò fi pọ̀ tó dúkìá tí wọ́n ní yìí wọ́n tó bá wọ̀ ní ti alẹ́ bí wọ́n kò fẹ́ yóò kò ní ti ìfẹ́ tọ̀tọ̀ tí a yẹ dé. Ìwà wọ̀ lónìí. Níbi tí kò ra mùsùlùmí dé lónìí, èmi ọ̀pọ̀ apá mùsùlùmí rẹ̀. Ìdí kò tí ẹ̀ ní ti dé ẹ̀kọ́ yẹ ti ní ipa níbi inú rà rẹ̀. Ikú ọlẹ́kẹ̀ ìjọba ọ̀yá ni ò sí. Ìjọba ọ̀yá ni ò sí. Ọlọ́run tó wá láti èlú yẹn pé ẹ sì mọ́ ẹ̀sìn ọlọ́run lápapọ̀ ẹ má fi yẹlẹyẹlẹ. Ẹ méjì ilẹ̀ ọlọ́run bá tó fẹ́ fún yín ẹ̀sìn tí ọ̀tá bá lú. Ọlọ́run wá so yín papọ̀. Ó ti gbàgbọ́ so yín papọ̀. Ọlọ́run ti ẹ̀sìn wà ní ẹ̀dùnkẹ́ ẹ̀kọ́ ìyẹn lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìkẹ́kẹ́ mi ni ó tún mẹ́lẹ̀ bá kó bí ìfà kọ́dà mi nì hà ọlọ́kùnrin akọ̀yìn wọ́n bẹ́ẹ̀ ọlọ́kùnrin tó kọ́ àwọn àbáyọ tó fi náà ní ọlọ́kùnrin akọ̀yìn ti ní lè bá wọn ọ̀nà àkàrà ọlọ́run náà wọ́n rẹ̀ ọlọ́kùnrin bára yẹn ti wá ẹ̀kọ́ mi rí yọ kẹ̀kẹ́ tí ó mọ̀ rẹ̀ ọ̀rọ̀ balẹ̀ yìí ìjọba kí ìjọba ti bẹ̀rẹ̀ ọlọ́run báyìí gbogbo àdádálẹ̀ tó là ń pè ní ìdílé àgbo bídí àìsàn pa àbí ó bá ti yí inú ẹlẹ́ yẹrẹ o ọlọ́kọ̀ọ́lẹ̀ ní àti ìgbà o ọ̀làgbọ̀ ọlọ́run náà wọ rẹ̀ abẹ́rẹ́ ọ̀sán ṣáàrẹ̀ wọ̀ sàálà nípa ọdún ní ọlọ́mọdé láti ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ti àti láyé wọ̀là àgbàrọ̀ ọlọ́run náà wọ rẹ̀ agbẹ́wẹ́wẹ́rẹ́ oṣù màhárọ̀ ti lọ òun náà ìjọ tọkọ kàdá nínú oṣù màhárọ̀ ó ti wá ní pé káwọn abẹ́rẹ́ ọ̀dà ya sí ìlú kò sí ọdún kan tí ò lábúrú kò sí ọdún kan tí ò ní dáadáa. dúró tí wọ́n ti wá pa ẹ̀ ṣáájú Muhammad sallallahu alaihi wasallam inú àgbà àti máa ń di dúró bí àwọn ọ̀dẹ̀ kẹlẹ̀ ọ̀kẹ́ wa ẹ̀yà وتحول الدور والنور وبركته وأعوذك من شر ما فيه وشر ما بعده. تمام ojú ojú òní tọrọ ẹ kà bẹ́ẹ̀ náà ti sọ ọ̀rọ̀ àlùbáríkà ti bẹ lónìí àbúrò ọjọ́ òní là níbẹ̀ o àbúrò wà lẹ́yìn rẹ̀ sọ níbẹ̀ o ọjọ́ ayé pátá ló sàn èyí o ẹ̀rọ lọ́wọ́ ti á jẹ́ ti kọ́ rẹ̀ kò tóbi kì í kọ́ rẹ̀ o èyí náà máa bẹ́ẹ̀ fi ọmọ má sì wúlò fi ọ̀rẹ́ ní yóò sílẹ̀ ní ọ̀jẹ́ yóò túmọ̀ ayé pátá làbọ̀ ń bẹ̀rẹ̀ yóò túmọ̀ ayé pátá ní rárá o àtàkùn ìsìláàmù pé kábà ń dára wá wá kábà ń dára wá wá kábà máa wà fún ká wá ọmọ ìlú wọn ní sókè láti fún ọkọ ọ̀rọ̀ ìṣòro bẹ́ẹ̀ àti gbogbo eléyà àtọrọ máa wọ fúnra wá dáadáa dáadáa ẹni tó ń fi ọbẹ̀rẹ̀ sí wa mo bí yá bó ti lè ṣe káàkiri ọkọ náà wá bẹ́ẹ̀ wọ̀nà àgbà ọlọ́run láwùjọ àdúrà kò káàdì wọ̀nà àlà bí wọ́n tó ní má ọlọ́run bá aṣọ sí wa ọlọ́run ọlọ́run náà wọ́n rẹ̀ alábàárọ̀ ọlọ́run ìlú láíláí ọlọ́run sáà wa àwọn ọlọ́run àfihàn ìsìlámù ọ̀sìn اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء عبيد اللهم دمر كفرة هذه المنطقة تدبيره تدبيرا فل دمارهم على ذلك اجعل الكفور في نفوسهم اللهم سلط عبادهم عليه اللهم ارسل عبادهم على ذلك سلط عبادهم على ذلك من عليك يا رب العالمين ووحدنا الحق يا رب العالمين إنك على كل شيء قدير اللهم لا تؤاخذنا بما أخطأنا ربنا ولا تحمل علينا إثما كما تولى من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعفو عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا لقوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اترك علينا صبرا وثبت اقدامنا وانصرنا للقوم الكافرين وصلى الله وسلم على سيدنا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك